Música Hello, ladies and gentlemen. again, still on the issue of the demised uh, royal father, the Alafin Oyo Ọba Lamid Adeyemi. In life, it is not how long we live that matters, but how much difference we succeed or we succeeded in making in the life of our people, in the society at large, in our family, in our nation. Uh, it is not how long, it is not life itself that matters, but the courage we put to it. It is not life itself that matter, but the courage we, will bring to it. That is what matters. It is not life itself that matters, but the courage we put to it. Ọba Adéyẹmí Aláàfin, ikú yèyé bàbá, ikú Baba yèyé, ọmọ ikú tí kú ò lè pa, ọmọ àrùn tárùn ò lè ṣe. He has tried his best. He has quitted the stage the main purpose of this um, upload is to tell the living monarchs, those that are still alive now, to learn from the life of this great man. I will base my assertion, I will base the, the premise of this video will be on two issues. During the time of Moshood Abiola, he was at the forefront, fighting vigorously to revalidate, to revive the, the, the, the, the, the mandates given to Moshood Abiola, while some other monarch in his class were collecting millions of dollars, collecting Ghana must go to sabotage the electoral victory of a Yoruba son. This man stood his ground. He fought tooth and nail. So that June 12th could be revived. That is on his record that he stood with the people of Yoruba, of Yoruba land. That no, you cannot cheat a Yoruba man. You cannot cheat Moshood Abela this way. He was in Abuja, he was in Lagos, he was everywhere fighting so that that election could be de annulled. But man proposes, God disposes. But it will be on his name that he stood on the side of the Yorubas. Second one, Um, I just want to mention two. The one that uh, comes to mind. During the issue of um, Yoruba Nation with Chief Adeyemo Igboho, we saw how this man, we saw everything that he did. He stood with Chief Adeyemo Igboho. He was the only one that wrote to, Abu, to Abuja, to Muhammadu Buhari, about the atrocity of the killing, killer. Fulani S-men in Yoruba land. This man, he stood again with Chief Adeyemo Igboho that look, this issue must not be allowed to go like this. Killing of Yorubas are not allowed. He fought tooth and nail, and the battle is still ongoing now. Yoruba land is still part of Nigeria, but it will be on record that this man stood on the right side of history. Nobody is perfect. I'm not saying he is an angel, but it will be on record. He did what he could. He tried his best. Then let's leave it to God to decide. Maybe his best was enough. Maybe it was not enough. It is not for, for mortals to judge. God created all of us. It is the work of God to decide maybe his best was enough or it was not enough. So, adieu, Kábíyèsí Adéyẹmí Lámídì, iwájú tó dojúkọ kò ní burú ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ it's a big loss to the Yorubas anyway because of his experience he has been on this throne for a very long time he has gathered enough experiences he has gathered enough knowledge and wisdom and that is lacking in the life of the young monarchs now all of them in Osun State I will not mention anybody in everywhere the way they are behaving like a schoolboy. The experience is what is failing them now. Olubadan is gone. Uh, I think Shaun for Ogbomoso also is, is gone. A lot of first class kings in Yoruba land are joining the ancestors, leaving only the, the greyhounds, the inexperienced Fasash wearing traditional rulers, jeans wearing kings, that does not even know the difference between their right and left. But then, God will pilot their fear of the Yorubas, no matter what happens. So I will show you footages of the mourners in the palace the barrier arrangement and everything, you will see how it looks like in uh, Oyo town. You know, barrier is different from places to places in Yoruba land. From Oyo, from it is is different, a little difference, especially when it comes to a monarch of this caliber. So you can see for yourself and um, the little we can bring today it's a continuous process. He is a big king. Uh, nobody is in his class. He is in a class of his own. So, have a nice viewing. You can see the other videos. Then, see you later. It is happening live now in Oyo town, Oyo state, ancient town, Oyo, laughing. So I will bring you blow by blow as the events are unfolding. But this is where we are going to stop today. So you can see the videos. Then maybe who knows tomorrow I come your way again. Okay. Happy viewing. Bye. ọmọ lórí ẹ̀rọ ẹ̀ka ọmọ ìlú aláàbò wọ́n máa ń wo ìwọ̀n àti ìjọba ìlú ọmọ ìlú tọ ẹ káàárọ̀ níbi kíbi tí ti wo ìkànnì BBC News Yorùbá a ti wà ní ààfin ìlú Ọ̀yọ́ báyìí níbi tí kábíyèsí ọba láyéwọlá àkàndá adéyẹmí tí wọ́n ti wàjà ní àárọ̀ ẹ̀ babaláwi gbọ́ pé wọ́n ṣe àìsàn ráńpẹ́ ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tí ó sì di alẹ́ àná tí bàbá darapọ̀ mọ́ àwọn bàbá wọn àfihàn làbá yìí o níbi tá a sì ti rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀yọ́ tán ti wà níwájú ààfin báyìí. ìkànnì BBC News Yorùbá ẹ wà báyìí iwájú géètì àbáwọlé lọ sí ààfin aláàfin tìlú Ọ̀yọ́ la wà báyìí. Bàbá wa Lamidi Adéyẹmí kẹta ni wọ́n gun orí oyè ní ọdún 1971 tí wọ́n sì ti lò mọ́kànléláàádọ́ta lórí àpèrè náà kí wọ́n tó wájà ní alẹ́ àná. Ibrahim. All oh, right, I just said. wà bí. ẹ ọ máa tó. ẹ má bínú o. bá mi fi sọ́dọ̀ ẹ bá mi dá ọkọ̀ yìí sà ǹjẹ́. kí ni bá a sọ nípa ìṣẹ̀lẹ̀ yìí. àpẹ ẹ̀ ń pé bó ṣe wọlé ló máa ṣe nǹkan ẹ̀ bàbá gbé gbèsè ayé tó dáa wọ́n dẹ̀ pẹ́ láyé tásìkò ọlọ́run bá dẹ̀ ti gbé kò sí nǹkan tẹ́yìn kankan lè ṣe lórí ẹ̀ so nǹkan tí mo lè sọ lórí ẹ̀ nìyẹn àsìkò ti tó bàbá náà gbìyànjú nǹkan lè ṣe. ǹjẹ́ báwo ẹ ṣe rò pé bí ọba ṣe wọ̀dá yìí bó ṣe máa ṣe sáwọn ọmọ ọ̀gbìn lẹ́yìn làásìkò ní òkú. ọ̀pọ̀lọpọ̀ wa la mọ aláàfin kankan tẹ́ẹ̀tẹ́lẹ̀ gan-an at least anybody that is uh, around sixty years downwards tó jọmọ ọgbọ̀n ọgọ́ta ọdún sísàlẹ̀ àṣẹ̀ṣẹ̀ nípa aláfikàn kú ní ọ̀pọ̀lọpọ̀ aláàgbọ́ láàrin dídá kan kánú tán ni so a lè sọ pé bó ṣe máa láwọn ń kálukú àmọ́ bó ṣe rà àwọn tó wà ń gbà yẹn bọ̀tà wa táwa ń bí sìn aláfikà àmọ́ lélẹ̀ ìlọ́tọ̀ fi ń so kálukú mọ̀ rù ẹlòmíì kí ló wà ṣẹlẹ̀ báyìí ẹlòmíì ìgbòlò ọ̀rọ̀ gbà báyìí ẹlòmíì eh, ṣẹ̀mọ̀ oríṣiríṣi nǹkan ni ó wà nínú ẹnì kọ̀ọ̀kan tó dúró ń bí lẹ́nu ọlọ́run jẹ́ kó tó gbìyànjú ra wọn ni ó dẹ̀ ṣe ra wa tó kù náà kí lè wá wò bóyá àwọn ìyàbá tí ó ṣòfò tí ó fi yọ ẹni tí lè sọ nípa bàbá nípa wọn ṣe. wẹ́. ǹjẹ́ ṣé bàbá ti dé báyìí bàbá ti dé báyìí ẹ bá mi sọ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ báwo ni a ṣe ètò tuntun máa lọ. à ń dóde àwọn ọmọ àtàwọn ìyẹ́lẹ́sì àtàwọn ìlú àwọn ìlú náà ni ó sọ bọ́n ṣe fẹ́ sin òkú wọn àwọn ọmọ kéékèèké lè ti sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn àgbàlagbà ìlú náà ni wọ́n mọ̀ ṣe pé ọba tó kú ìṣọba kékeré kò dẹ́ ṣọba àná ṣọ àgbàlagbà ọba ni wọ́n so ìlú ló máa ń ṣe ètò yẹn. bá a mọ̀ pé ọba mùsùlùmí lọ́kàn tó ìjẹ́ báwo la sì fẹ́ ṣe. gbogbo ẹ̀sìn ni ọba máa ń ní especially ọba tó jẹ́ bí aláàfin mùsùlùmí ni christian ni onífà ni gbogbo wọn náà ló wà nílé nù torí pé ọba kékeré kọ́ ọba kékeré kò sọ́ba alẹ́ yorùbá tó jẹ́ ẹlẹ́sìn kan gbogbo ọba alẹ́ yorùbá yóò ṣiṣẹ́ gbogbo ẹ̀sìn tó bá wà nílẹ̀ náà máa máa ṣe. ẹ ṣe gan ẹ ṣe gan láti bá wa sọ̀rọ̀ nípa bí ètò ìsìnkú ṣe máa lọ tó sì ní pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ó ní ọba wa ṣe kó tó wàjà. Mm. ẹ̀yin olóṣèlú ẹ̀yin tẹ́lẹ̀ ṣe èyí eh, máa fi dé ẹ káre. Thank you. tọ́jú ẹ̀ láìpẹ́ tí wọ́n ti lọ lọ. fún àǹfààní àwọn tó ń ṣẹ̀ darapọ̀ mọ́ wa ìkànnì ABC News Yorùbá lẹ́wà báyìí níbi tí a ti wà nínú ààfin ti Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Adéyẹmí tí wọ́n wájà. gẹ́gẹ́ bí a ṣe ń wò báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú ló ti sújọ sí inú ààfin báyìí tí wọ́n sì ti ń retí kí wọ́n gbé bàbá síta tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì ti ń béèrè báwọn fẹ́ rí aláàfin tìlú ọ̀yọ́. bá mi fún bàbá. Ah, ìpapòdà rẹ̀ ọṣẹ́ ìwà mi torí pé tó ṣe pé nǹkan àrífi agbára sí ni agbára wà tá a fi tá a fi jagun tá a fi ṣẹ́tù nǹkan tí fi dúró àmọ́ yìí ó ti ju ti a lọ ọ̀rọ̀ ìsọ̀rọ̀ ọlọ́run ni ẹnì kan sì lágbára lẹ́yìn ọlọ́run tọ́lọ́run bá ti pé òǹdé ó dé náà àwa tá a dúró yìí náà wọ́n bá ti pọ́ lọ́nà bá kò ní òde náà torí pé wàhálà ṣe dúró ní alọ́jọ́ lórí tó ju ti bàbá gan lọ́gbọ́n ṣe dúró ni mo dé dúró tó bá yára ìsìn ta ló lè mú mi lẹ tá fi gbà fọ́ lọ́nu ni pé tó ó dùn à bó dùn à àárín tá a lè ṣe àfi ń tọ́lọ́ bá ṣe lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni ni pé àtúndúpẹ́ torí pé kéèyàn bá ya wèrè kí wọn máa dè mọ́lẹ̀ ọpẹ́ ni lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ ń pa eléyìí àsìkò tó lọ́nà bí tí a náà bá tó lọ́sìkò náà báwo ni ẹ ṣe rò pé ó máa rí kí ni ipa tí papòdà wọn máa ní ní ní ní orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ àti nípínlẹ̀ ọ̀yọ́. nípínlẹ̀ ọ̀yọ́. ipò táwọn kò dìmú tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mọ̀ pé yóò fì ó di padà tó dùn jù bẹ́ẹ̀ lọ àmọ́ a mọ̀ pé yóò kọ̀ fì náà kò sí tí ó kọ́ lólelele tí ò ní dẹ̀ àwa gbà pé bí nǹkan lè yọ ọ́ dẹ̀ ni a ti gbà fọ́ lọ́hùn pé àsìkò ti bàbá ló tóun torí pé òun náà gbìyànjú ń bọ̀ fi wà ń bèsè takọ̀tà. àbáwá àbáwá jẹ́ kí ni ẹ lè sọ nípa wọn nípa àwọn ohun mèremère tó ń ṣe tó ń gbèsè nípìnlẹ̀ ọ̀yọ́ àti nílùú ọ̀yọ́ gangan. wọ́n tíráì nípa pé àwọn náà wọ́n jẹ́ ọ̀mọ̀wé wọ́n sì jẹ́ èèyàn takuntakun nínú ìlú tó jẹ́ pé inú olórí gbogbo ọba kò tí ì sẹ́ni tó tó òun ni ọba Yorùbá títí tí èdè London tí wọ́n gbàgbọ́ ni pé ó try ó gbìyànjú tó gẹ́gẹ́ bí ẹ̀yin òun gbàgbọ́ wọn á ní ó ṣe ìwọ̀n tí ó lè ṣe bàbá náà ṣe ìwọ̀n tó lè ṣe ni àwa tá a dúró ìlẹ́ ìwọ̀n tá a bá lè ṣe náà láti bó ṣe rí ni. Um, ẹ káàárọ̀ bàbá wa bàbá ká tó lọ sàn ok ẹ ká sàn ẹ pẹ̀lẹ́. ṣàìbá ẹ sọ fún wa sàbáwò ni a ti fẹ́ ṣe orúkọ yìí sálẹ̀ kan. orúkọ mi ni adékúnlé wákìlì ààrẹ àgbẹ̀ òṣèlú jàbátá tálàfin tùlú ọ̀yọ́. tọ àbàwà kí lè yín sọ pa aláàfin tùlú ọ̀yọ́. ẹ ikú bàbá odíbára lójijì ó dẹ̀ jẹ́ ìbànújẹ́ fún gbogbo ìlú àti gbogbo ilẹ̀ yorùbá lápapọ̀ Baba wa aláàfin bàbá rere Baba onínúure bàbá oníwà tútù àbíwà pẹ̀lẹ́ bàbá tó fẹ́ràn gbogbo ọmọ ilẹ̀ yorùbá bàbá aláàfin bàbá tó ṣe gbójúlé bàbá tó ṣe fọkàn tán bàbá tó gbójú tó gbáyà ṣùgbọ́n ọlọ́run fẹ́ àwa fẹ́ wọn ṣùgbọ́n ọlọ́run fẹ́ wọn jù wá lọ àsìkò tó fún bàbá torí pé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá látòkè délẹ̀ ìlà ń dárò lẹ́yìn bàbá wa abdulhamid dókítọ̀ aláàfin ikú àbáyèyé ẹ ó tó bí ọ̀sẹ̀ méjì sìn <clears throat> ọ̀kan ní ọmọ ìlú tó fẹ́ dípò òṣèlú mú à ń pè ní Saoti ó pe Alhaji Àjàní Muideen Bello Ṣehu ó pè wá sí ìlú Ọ̀yọ́ fún kó ṣe àdúrà Ramadan fún gbogbo wa gbogbo ọmọlú wọn pè ṣùgbọ́n sì jọni lójú pé tí àsìkò bá ń tó ara mọ́ rò fún àgbàlagbà bàbá wa Muideen Àjàní Bello wọn náà pàdé bàbá wa láàfin níbi oṣù kan sẹ́yìn níbi tí a gbé pàdé pé àwọn wa ń kí àbá pé Aláàfin kú àbáyèyé ọmọ kú tí kú lè pa ọmọ àrùn tí àrùn ò lè ṣe wọ́n ní bàbá wa ikú bàbá yèyé abdulhamid àtàdá ọmọ àbírúnkẹ́ kábíyèsí bàbá ń sọ fún alhaji muhammed bello pé ọmọ aráyé láìkì ẹ̀tàn kọ̀sẹ́ni tí kò lè pa o tí kú bá dé ikú ọ̀pá òun tí àsìkò ọlọ́run bá tó òun gbà pé òun kù tí a mọ̀ pé àsárá òun ló tún bàbá ó jẹ́ ẹ̀dùn ọkàn fún gbogbo àwọn olóyè àti ọmọ ìlú ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ yorùbá lápapọ̀ kọ́lọ́n kó mọ́ bẹ̀yìn bàbá jẹ́ kọ́lọ́n kó foríjì bàbá wa ikú bàbá yèyé abdulhamid àtàndá ọmọ ìbílú nkẹ́ kọ́lọ́ sí kóso fún àbá gbogbo ìgbà tó bá kùtù gbogbo anáwó bá lò láyé ọlọ́jà látùbọ̀ tán rè o àwa sì ní ìgbàgbọ́ síwájú ọlọ́run a sì ní ìgbàgbọ́ síwájú èèyàn pé ìlú ọ̀yọ́ ò ní bàjẹ́ ẹ̀yin bàbá ò tó dùn fún wa gbogbo ẹni tí gbogbo ìlú bá yàn tí ọ̀yọ́ méjì ti bá yàn yóò tó dùn fún yóò sì rọ ìlú lọ́rùn ìlú ò sì ní bàjẹ́ lásìkò tẹnìyẹn náà pẹ̀lú ògùn ọlọ́ ìlú òròjú ìlú ọ̀rọ̀ ayé pẹ̀lú ògùn ọlọ́ ṣùgbọ́n àìfẹ́kẹ́ni wọn kẹ́yìn wọn kúrò torí bàbá wa bàbá takuntakun akíkanjú ọ̀mọ̀wé ni bàbá kọ́lọ́ sì kó sinmi fún bàbá. ọ̀rọ̀ ni a ti gbọ́ lẹ́nu àwọn olóyè tí wọ́n sì ti sọ ìwé èèyàn tí bàbá jẹ́ gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú kò ní fún wa ní àyè láti wọnú ààfin gangan a ti rí gbogbo kálẹ̀ ní gbogbo òlò pátá wọ́n ti pé sáàfin báyìí. Àtàlẹ́ àwọn ọmọ àti ìrọ̀lẹ́ tẹ́lẹ̀

Cruzeiro Teodoro. closer to your doorstep. Àwọn oníṣègùn, àwọn oníṣàngó ni wọ́n ń ṣe last respect fún Bàbá wa láàfin eh, ọ̀fọ̀yọ́ ní pálásì wọn. Àwọn náà ṣe máa ṣòro fún bàbá. Wọ́n ní ó di alẹ́ pápátá òru kí wọ́n tó sin bàbá. So, ẹ̀yin tá a máa fi ràn yín bí èsì. Ikú pàápàá lọ́wọ́ bí ẹni tí a bá fà á.

got àgbẹ̀yẹ. Ọbàtálá àwọn oníṣàngó wà lóòótọ́ ọmọ rẹ̀ ní jàǹkùsù. àwọn sí àwòrán pọ̀pọ̀ ló yọ ní sọ̀rọ̀. ọmọ agbélébẹ kásá ní ogbé sùn ilẹ̀ rẹ̀. ọmọ agbélébẹ ògùn láwẹ̀ ọdẹ gbòǹgbò ti rìn tómitómi. àdó ipá bá a bá ọmọ ayọ̀ máa ṣe abala. àdó ipó sí abá òkòṣe. àdó ipá náà gbà ṣe kó sí. ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí a ti gbọ́wọ́ níwọ̀n lè sin kábíyèsí báyìí ó di alẹ́ ó yẹ kẹ́ ti mọ ìtumọ̀ ìyẹn a ò ní ṣojú báyìí lọ we'll be ending the broadcast now thank you for joining us live have a wonderful time have a wonderful day Koikimedia Adébọ́lá plays at your steps.